ما في أنفسكم أو تخطوه الله ويغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما حسبك الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد adúgbò fúlùwọ́ bá wa ọlọ́run kọ́ sàlékún ìfẹ́ àti ìjẹ́fọ́ ga wa nabuwa muhammad sallallahu alayhi wa sallam ìfẹ́ àti ìjẹ́ náà olùwàdàkùnjọ́ kárí gbogbo àwọn ará ilé ànábì àti gbogbo àwọn sọ̀hábì ànábì kò fi wá dórí gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá wọn tí ó bèrè jọ gbéǹde àlùkìyàmà olùwàbíọ́ lápò má yọ àwa náà kúrò nínú ìjọ olóríire yìí o allahumma amin pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a bẹ̀rẹ̀ tafsiru ọ̀rọ̀ ọlọ́run níbi tí a ti dánu dúró níjọ́ oníyìn àyà tá a fi bẹ̀rẹ̀ lónìí bá a ti gbára wá yẹ̀dú káwọn náà má ni a máa tẹ̀lé àyà ọgọ́rùn méjì àti mẹ́fà ó lé ní àádọ́ta àbí mẹ́rìndínlọ́gọ́ta. 256 من سورة البقرة أعوذ بالله من الشيطان الرجيم لا إكراه في الدين أعوذ بالله من الشيطان الرجيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت لا انقصاص في الدين kò sí àforí àfọrùn tipátipá بوسي قوة olùwà ní kò sínú ẹ̀sìn tó ń fi ràn nàbí o sallallahu alaihi wasallam la ikraha fìdí ẹmu lérí ẹmu lọ́rùn kọ̀gbọ́dọ̀ mọ́kẹ́rùn ọgbọ́dọ̀ gba ìsìláàmù ẹ̀ ṣe wá sí fún un ni gbogbo ìsìláàmù tí ẹ mú àwọn kan lórí lọ́rùn ẹ̀rí bí wọ́n ti ń yọbọ́ ńlọlọ́wọ́ ti fi kìlọ̀ fún wa pé ẹ jẹ́ kí islam ò yé àwọn èèyàn gbogbo bẹ́ẹ̀ bá ti lágbára ma ẹ̀yin kẹ́ fọ̀nà mà wọ́n tani fọ̀nà máyà lọ́lọ́ gbogbo àwọn tí ó máa tan ayé sí pé àwọn làwọn ń promote freedom islam lọ́kọ́ lé principle yìí pé kò sí ti pa ń bẹ́ẹ̀. à sọ̀rọ̀ ọlọ́run fáwọn èèyàn à sọ bíútì ìsìláàmù fún wa à sọ dénjà ibi wọn wà wọn náà fún wọn bí ọba yí ọ ibi ọwà yóò lè já sí iná o iná ọmọ rárá iná jahannama gbogbo yìí ń láyé rẹ wà lẹ́yìn tó wá gbọ́ gbogbo ẹ̀ ó ní nánà lòún fẹ́ lọ bá a láì fi èèyàn náà lọ́lọ́run lòun ó kó sí náà àtàlìjànú ọlọ́run mẹ́jẹ wọ wà ń bẹ̀ láàjò tá à ń ṣe kọ́mọ́jà wa náà wà bẹ́ẹ̀ ẹni ọba wa ní ẹ̀fìn ń lẹ̀ àmọ́ àwọn gbìyànjú tiwa náà ntọ́lọ̀ nítorí ẹ̀ràn àwọn ànábì ọlọ́run ẹ̀wò bọ́ oríṣiríṣi mẹ́tọ́ọ̀tì tọ́lọ̀ nítorí àwọn ànábì ọlọ́run ẹni kí wọ́n sọ̀rọ̀ tútù fún ẹni kí wọ́n sọ yìí tó fún pé ọmọ ti ń jẹ́ iná tó fi ń ṣe yìí àmọ́ lẹ́yìn gbogbo eléyìí ńkọ́ la ìkọ̀rọ̀ ha ṣèké pàmbẹ o kọsáfò orí àfọrùn o kọ́ọ̀dì tàbá ìyànà rọ́ṣìlú mẹ́nàlùgọ́ yìí kí láà máa mú yàn lọ́rùn sí sójú díẹ̀ náà fọ́ tẹ́tí rẹ̀ di ni kò rí i pé ìyànà ìmànà ọ yàtọ̀ fún sínà kò rí i pé ẹ̀sìn gbogbo ẹni tí ọbẹ̀ sin lọ́hùn kọ́dà àwọn tí èsè mùsùlùmí mi ń jẹ́wọ́ bẹ́ẹ̀ pé a ọ̀ràn kan lè ṣe yàn àmọ́ èyí tẹ̀yìn ṣe yìí ọjọ́ pé seriousness ń bẹ̀ mẹ́. ìbá rẹ̀ là ń gbà yín nìyí àwọn ọ̀rẹ́ wa kan náà ń gbà rẹ̀ lọ́nà táwọn túùsì fúnra wọn ẹ̀sìn ẹ̀sìn ọgbọ́dọ̀ yíwá wọn ẹ̀sìn ní ti ẹni tí ó ní wá tí ó sọ pé bí mo ti fẹ́ yìí kọ́tàbá yíyá nà rúṣìdú ọlọ́run ló ti hàn ìmànà ọ̀hàn yàtọ̀ fún gíní ìsìnà ẹ̀sìn ó kílíà sí gíní ẹ̀sìn ọlọ́mọdé àṣẹ̀sìn. wájibu dáàwà dandan ni ká pe àwọn èèyàn síbi ọ̀la dandan ni o gbogbo bọba ti lágbára ma fi ọ̀rọ̀ ẹnu rẹ pè wọ́n sẹ́sìn fi wá ọwọ́ rẹ pè wọ́n sẹ́sìn fi láìfù rẹ bí wọn náà ti ń gbé láìfù rẹ jẹ́ wọn ó rí kó wù wọ́n pé áhà ó dà pé ẹ̀sìn tó kọ́ ilé yìí tó fi rí báyìí á ẹ̀sìn tó lọ́n fẹ́ gbogbo ẹ̀ làwọn sọ̀hábì ànẹ́bí èpè yàn sẹ́sìn sallallahu alaihi wasallam mọ́mọ́ fẹnu pèèyàn sẹ́sìn ọmọ fi wà lé wọn torí gbogbo ẹ̀ ló kún ayé lónìí. qad tabayyana ar-rushdu min al-ghayy olùwọ́ bá ní ìmọ̀nà ó ti hàn ó àbẹni tí ń bá ń tan rẹ ó ìmọ̀nà ti hàn ó àbẹni bá ń ṣe kí ni bá ń tan rẹ. bàbá kan nàìjíríà yìí náà ná àwọn àmàlà tó hàn àmọ́ ọlọ́run bá ní orí ní orí ni aya alukurani sọ̀rọ̀ nbí kan pé watarahum yanzuruna ilayka wa hum la yubsiru ẹ wà nẹbi ọkàn rí wọn wọn ránjú ni wọn ò rí nà watarahum yanzuruna ilayka wa hum la yubsiru ẹjẹ adúgbò lọ́dọ̀ Ọlọ́run a orí ìmànà o sì identify rẹ pé ìmànà ni orí Ọlọ́run yẹ o àwọn míì náà rí wọ́n kàn wò ni wọn ò rí wọ́n wò ni wọn ò tó kí ni bàbá tí gbogbo èèyàn mọ̀ náà ní o wọ́n ń pè bàbá náà ní táìsó láàrin àwọn ọ̀mọ̀wé nàìjíríà wọn rò pé òǹdó àbẹ́kìkì ni wọn èmi ka intaviu bàbá yìí ń gbọ́ wà láyé àwọn èèyàn ní bàbá ẹ̀yin ọ̀tí ẹ̀kú ṣèkán mẹ́ẹ̀ wúrọ àwọn tí máa pé kọ àwọn ọtí ẹsẹ̀ kankan ní àwọn ọtí ẹsẹ̀ ẹsẹ̀ kankan free free free thinker kí ló fúri mi kéèyàn máa tẹ́ǹkì lọ́nà tí ó dorí ìrònú kodò kọ̀sọ́lọ́hún tá ń dá ọ kọ̀sọ́lọ́hún ilẹ̀ ń ma ilẹ̀ ń sú bàbá yìí àwọn tó bè lọ́n fi sí wọ́n wá interview rẹ̀ lójú ayé rẹ̀ pé bẹ́ẹ̀ bá wá kú ní ìsìn bàbá àwọn òní ọ̀yàn ẹni ó palẹ̀ yín mọ́ àwọn gbogbo ni wọ́n rù yín lọ <laughs> ẹ̀ẹ́dẹ̀ sìkan bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ fúnra mi kà báyìí ẹgbẹ́ kí ni bàbá yìí á wọ́n ní báwọn muslim ṣe máa ń ṣe òkú wọn yẹn tọ́ba tán bá lè àlá òun ni bó ti wù wọn kọ́ dàbá yíyá nà rọ́ṣìlú bọ́lá wọn ti máa fà mí rẹ̀ hànú àmọ́ gbogbo èèyàn tí ó rí gbogbo èèyàn ni wà tọrọ hum yanzuruna ilayka wa hum la yubsirun. la ikraha fid-din. ọ̀rọ̀ ọlọ́run yìí application rẹ̀ oríṣiríṣi ọ̀nà yìí ìwọ mùsùlùmí olúwa ń bá ọ sọ̀rọ̀ la ikraha fìdí májá yẹn ń pa sẹ́sìn o nínú ìtàn tó ní í ṣe pẹ̀lú àyà yìí ọ̀gá wa Umar bin al-Khattab radiyallahu anhu wọ́n ní Umar bin al-Khattab pàdé ìyá arúgbó kan tó jẹ́ kèfèrí kìí mùsùlùmí àánú ìyá yìí ṣe ń mọ̀ pé ìyá yìí kó ọlọ́run nífà <laughs> mélòó ló kù tó bọ́ tẹ̀ kírun ọ̀hún náà mélòó ló kù tó kì í bọ́ tẹ̀ gbàwẹ̀ bóyá lọ́kàn mẹ́ra bí méjì ọ̀bọ mọ́ à opportunity a golden opportunity ìyá gba ìsìláàmù pé la ilaha illallah faqalat wọlé títí ayọ̀ fọ̀njọ́ náà ara wọn wá tàrọ ọhún yanzuruna ilayka wa hum la yubsirun. qalat inni ajuz wal mawtu minni qarib bẹ́ẹ̀ kí ló dúkù mọ́ àwọn ọmọ wa dé ìwọ náà ń sọ̀rọ̀ ẹ̀ lónìí ìwọ mùsùlùmí mi wọ́n bọ́ sọ̀rọ̀ ọlọ́run wọ́n ju èso náà lẹ́gbẹ̀ẹ́ fún yá o ti kọjá ayé kọ́ dẹ̀yìn fún ọ láìkìyàmà wọ́n bu ọ láyé kó dídẹ́ni kó di ẹ̀yìn fún ọ lálùkì yà mọ Ọlọ́run ti pàpẹrẹ lélẹ̀ dáadáa àbúkù hava láwí àwọn míín náà bẹ bẹ́ẹ̀ arúgbó ara ni wọ́n fi gbọ́ òdodo wọ́n ti tẹ̀lé. kódà o kéèyàn máa sọ̀rọ̀ ti ya arúgbó yìí wí gẹ́ẹ́ mélòó ló kù mọ́ <laughs> ọ̀sájà wọn máa bá a lọ báyìí náà dídí ọba já sí wọ́n nígbà tí ìyá yìí wí Umaru lálásẹ̀ òun ni president òun ni head of state òun ni gbogbo nǹkan gbà náà bàbá ni wọ́n gbé ya ilẹ̀ wọ́n gbé yà àwa ń ṣe wáàsí fún ọ tó ń pé wọ́n ní bí umaru ti gbọ́ ti yá ìwí umaru bá mẹ́nu lé ayà la ikraha fìdí qad tabayyana rushdu minal ghayy níta lágbára làwa ti ṣe kí ọmọ lọ gbogbo wa mùsùlùmí tí ọ gbọ́ ilé yìí náà yé lọ gbọ́ yé o ṣe wá sí júwe ìsìlámù sọ dáadáa bó ti rí sọ aburú bí wọn wà náà fún wọn ní ọba mọ àmì ẹ má ṣe la ikraha qad tabayyana ar-rushdu min mo ní application kan àwa mùsùlùmí àti ìyàlọ́ ọbẹ̀ pé ẹ̀yin bàbá wa ẹ ṣe dáadáa fún wa o àwa náà gbọ́dọ̀ róore ròyìn o ara àwọn ọ̀nà ṣètọ́ọ̀nì ni kéèyàn máa rò pé mo ti dàgbà ju kí n mọ̀nà lọ o that's our reality ńlẹ̀ Yorùbá yìí o àràgbàlagbà míì ti ń jẹ́wọ́ fún wa bẹ́ẹ̀ jẹ́ àwa náà bẹ́ẹ̀ máa wà máa bá rí wa láàrin mẹ́wọ̀n ọ̀dà ọlọ́ọ̀tẹ̀ ti bá yín ṣe é dìrọ̀ ẹ̀rí fáwọn ọmọ yín wọ́n ra mp3 fún yín àbí wọ́n ra fóònù tó ṣe é máa gbọ́ wá sí gidi bẹ́ẹ̀ bá fẹ́ wọ́n máa rí yín láàrin kí ló tìyàn lójú bí wọ́n rí yàn bí súnà tànàbí àmọ́ bẹ́ẹ̀ yìí wọ́n bá ti rọrùn ọlọ́run tún sànú yín ó yí gbà padà ìgbà kan ń bẹ tí o pé ní àfikọ́ wá wá sí lóòótọ́ lè gbọ́ nísìnyí o lè má lọ wá sí èyí tá à ń ṣe lọ́wọ́ yìí nísìnyí ọlọ́lọ́mọbìnrin àwọn èèyàn ti ń gbọ́ Usman ẹnìkan pè mí láti Togo wọ́n ní tẹlígíráàmù làwọn máa ń lò ń ta wọn àwọn ò sí Facebook ẹ̀dàkùn ẹ̀ ṣe báwọn ló ti máa rí tẹ̀síìrù joint live láwọn ò fẹ́ recorded ara àna ọlọ́run ni ẹ̀yin àgbàlagbà ẹ̀yìn lọ opportunity òun náà bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ wọ́n ní ètò ọ̀sà wù àwa ni pé kẹ́ ẹ o kọlọ̀njà wa náà sórí rẹ o àmọ́ kéèyàn yàgò fún ṣètọ́ ní yàgò fún ṣètọ́ ṣètọ́ ní ní máa sọ fún yàn pé òun ti dàgbà ju àgbà lòun o ẹni wọn bá ti tayọ fọ́tí àgbàlagbà ní o àgbàlagbà ní o mọ ma ṣe langba langba àgbàlagbà mi ń ṣe langba langba kódà gbọ́ ara àdáwò tí ọ̀jà máa kéèké táwọn èèyàn fi máa ń tọrọ wọn kan nàìjíríà yìí lè pé wọn ń yan youth leader at the age of sixty wọn máa nàka sẹ́ni pa àwọn youth leader sixty or close to sixty nàìjíríà yìí lè méjì rí i bí ẹ bá tanra yín lọ́nà àtàyé ò lè tán lọ́wọ́ ànábì ní àmàrò ummati èyí tó pọ̀ jù nínú ọjọ́ orí ẹ̀yìn àlè ọmọ mi bẹ́ẹ̀ náà sì kí náà. What's at the wasabi'in between between sixty and seventy kọ́ máa péré youth at sixty ààrẹ lọ́ntàn ọ̀tàn ọlọ́run torí kama kama kama kama sinra wa ń gbẹ́kẹ́ gbẹ́rẹ́ pàkọ́ ẹ̀fẹ́ pọ̀ nílùú wa yìí àkànnú àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ọlọ́pàá di ẹnìkan jọ kan ọwọ́ abilé rè pé ọmọ ọdún mélòó lẹ tó ẹ̀tọ́ ọmọ ọdún mélòó báyìí à ah. tòun náà sọ with pride à ah, àwa yìí ọjọ́ ti lọ lórí àwa náà pé ọmọ ọgọ́tọ̀ ọdún lò ọmọ sixty years ń lò ẹlòmíì ń gbé kéèkì at sixty nísìn kọ́dà wọ́n ń gbé at eighty kò yẹ nǹkan míì lọ yẹ kí bàbá ìyá at eighty àtẹ̀yìn ọmọ tẹ̀ ń dánra wọn àwọn náà wò nǹkan míì ni ẹ máa bá wọn tọ́jú àlùkìyàmọ̀ wọn ni ẹ máa dùn tí wọ́n ti ní mọ́sálásí tẹ kọ́ ló kọ́ wọn bí wọ́n bá lówó ni wọ́n bá ní ẹ lọ́ọ́ rà gé àtẹni tí mọ́sálásí ló kọ́ wọn èyí tẹ́ fi lọ fún kéèkì lówó kéèkì millions àwọn ọmọ kọ́dà àwọn ọmọ mẹ́lòmíì ní ń gé kéèkì fún pé àwọn grand children yìí ni wọ́n ṣe kéèkì ẹni wọn kówó kéèkì náà wá ẹ fi tọ́jú ilé tàlìkìyà màkàlẹ̀ ẹnìkan ọmọ gbàgbẹ́ nìkan kan lò àmọ́ reality experience ń sọ pé ní ọlọ́run bá bùn di eighty èso méjì èyí tó kù tó lò ọ̀pọ̀ tó yìí ti lò má èyí ń wò sínú èpè reality nígbà tí yẹn bá ti wá mọ̀ bẹ́ẹ̀ kí ni òní máa prepare àbí kí n lọ sí. again yóò bá ní ma bẹ̀rù ẹ má sọ̀rọ̀ kú ẹ sọ̀rọ̀ kú bí wọ́n bá bá ń pèké tó dé. dáa ma sọ̀rọ̀ ẹ ma fi sọ̀rọ̀ kìíní ni èyí wọn ò pé kọ́ ya ọ ó sì sọ̀rọ̀ ẹ̀ kò pé torí àwọn àwọn ti wọ náà àwọn wa tó yẹ ká dànù <laughs> níjọ́ ń gba tá ẹsẹ̀ fẹ́ máa kọ ìtẹ́ nílọrin bí ìmọ̀ràn tí ọ̀kan náà àwọn àgbàlagbà wa fún àwọn èèyàn gbà wọn ni pé ẹ̀sà mẹ́jọ pọ̀ o ẹ̀mẹ́jọ lẹ̀ wọ́n fẹ́ tòró bá ti fẹ̀ nínú kéèyàn ọmọ máa kú ẹ̀ tí gbọ́ nǹkan kan ní tọ̀ torí nígbà tó ṣubítù pọ̀ láàrin pọ̀ pàdé tó wàá kọ ìdẹ́jọ́ wàá fẹ̀ náà táwọn èèyàn kàn máa kú kí ni correlation méjèèjì kò sí kò sí ẹ̀kọ́ tẹ ẹ̀kọ́ tẹ. a gbọ́dọ̀ máa correct àwọn nǹkan wọ̀nyí ó ti wọnú culture wa àlùfáà yìí ńgbà wọn pàdé ẹni yìí tí wọn ní ọmọ ọdún mélòó ní tọ́lọ́hún ti tọ́ ọmọ sixty òun rò pé wọn ó kí òun pé bí àwa happy birthday to you ni wọn máa kọrin wọn gbà àfa àbá ní ẹ̀yìn sixty years منذ ستين عاما تمشي إلى قبرك توشك أن تصل ah. ọdọgọtọ ọdún tí wọ́n ti wà lórí ìrìn àjò tó ń lọ náà sàárè rẹ̀ ó ti fẹ́ débẹ̀ ìrìn àjò sixty years <laughs> ṣe ìrìn kékeré ni and that's the reality of all of us òǹkàlùkù ń rìn tó wọ́ọ̀sì sàárè rẹ̀ ni lájọ tí wọ́n ti bí wa ẹni wọ́n bá kọ sísì kalẹ̀ fún níjọ́ tí ó pé fifty ẹ ọtí wàá nu rẹ́kọ́ọ̀dù rẹ̀ pé ó kújọ́ ní ọdún mélòó ọdún mẹ́wàá níjọ́ tó ń gbé kéèkì jáde tí ń gé kéèkì fifty one àwọn màláìkọ máa sọ pé òkú mẹ́sàn-án níjọ́ tó ń pé ah, ẹ̀dá kan wàá tún jẹun òun di fifty two àwọn ó sì ní òkú ah, mẹ́jọ ó di ní wọ́n ń kà kí làwọn màláìka ń kà òkú gbogbo ọjọ́ tí wọ́n bá ń pé a bàbá mi ni ó kí ló dé bàbá wọn di sixty ni àwọn màláìka ó kò kú yé báyìí tòrò lè kọjá ìtọ́lọ̀ ń bù fọ́ ẹ wo hekima pé is a journey tó ń kálukú tiẹ̀ ń back on láti jọ wọ́n ti bí wa tó ti bẹ̀rẹ̀ ìrìn àjò tiẹ̀ ẹlòmíì orin ọdún mẹ́wàá ó ti débi dín lọ ogún ọdún ẹlòmíì ti débẹ̀ ọ ibi ògbẹ náà là ń rí àbí wọn lọmọ eke èkú ni ọlọ́gbọ̀n ọlọ́gọ́ta ọlọ́gọ́rùn àmọ́ ìṣe journey is a continuous journey àfa yìí lẹni ọba ti wá wọn journey for sixty years ó ti fẹ́ débi ọ̀hún lọ tuusiku àǹtẹ̀sí ó jìnnà mọ́ bẹ́ẹ̀ bá ti wá mà bẹ́ẹ̀ máa pèpéà ibi tó ń lọ ní ìyẹ́dẹ́gbẹ́ bí tó ti fò ló tún máa ná gbogbo rìsọ́ọ̀sì rẹ sí. ẹ̀dàkọ̀ ẹ̀jẹ̀ àfẹ́sí o. la ikraha fid din qad tabayyana ar-rushdu min al-ghayy. lórí ọ̀rọ̀ bó ló ti apply sáwa mùsùlùmí òun là á sì ń sọ̀rọ̀ mọ́pọ̀ dàgbà kọjá bọ́lọ̀ ń bá fi ọ̀nà mọ́ ọ́ ọlọ́mọba tó gbé mọ́nà at old age ọlọ́run nífẹ̀ẹ́ rẹ ni o má tìjú rẹ o kódà o ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà ni òun náà rí i pé òdodo làwọn ọmọ yìí ń sọ àmọ́ kí làwọn yòókù wọn ò wí bí wọ́n bá rí wọn bẹ́ẹ̀ ní òjò ṣe súnà o kódà o kódà o a kásìkò rántí gbogbo àwọn àgbàlagbà dáadáa náà àwọn ìyá wa àwọn bàbá wa tí wọn ò pé àwa la bí wọn àmọ́ àwọn ìyá àwọn àmọ́ ọjà bàbá dáadáa nílọrin bí àtìbòmí náà wọn bí wa wọn bí àwọn tó ju wọn bí àwọn tó ju wa lọ àmọ́ ní ńgbọ́dọ̀ ní ọ̀tẹnu àwọn ọmọ ìjáde ó ní wàá lòní bá a ti fẹ́ kí gbogbo ẹ̀yin àgbàlagbà orí mi ò ọlọ́mọṣà ṣe bẹ́ẹ̀ fún yín o ẹ̀hẹ́ mo ní àpẹẹrẹ ńláńlá tọ́lọ́ wa fi lélẹ̀ ọ̀nkù mélòó ni mọ́lá ànábì bá láyé mẹ́rin àwọn méjì nínú wọn lónìí bá a bá dákọ wọn àgbọ̀dọ̀ mọ́sàdúrà fún wọn á pè rọ̀bì ọlọ́hu ànáwó nínú ọ̀nkù mẹ́rin tá ànábì bá láyé àwọn méjì nínú wọn rọ̀bì ọlọ́hu ànáwó ti wọn àwọn méjì yòókù bọ́ ọba lè fẹnu ṣépè fún ọ ọmọ ẹ̀fọ́ kan ṣépè fún wọn kódà kùránì ṣépè lẹ́kan nù wọn tàbátì yàdá àbí láhàbín wàtà àbú làábì ọ̀nkù ànábì ni sallallahu alaihi wasallam kò jìnnà sí ànábì rárá. ẹ̀gbọ́n bàbá ànábì sallallahu alaihi wasallam. kí ni ẹ̀kọ́ tí ọlọ́run fẹ́ ká kọ́ mẹ́ nínú ẹ̀kọ́ tó ọlọ́run fẹ́ kọ́ kí ló sọ Hamza àti alàbá àwọn méjèèjì radiyallahu anhumánu hamza radiyallahu anhu alàbá radiyallahu anhu àwọn tí a gbọ́dọ̀ ṣe ìwọ ní kò ṣe radiyallahu anhu fábùlà àbí o bọba lè pé tàbá tí yàdá àbí <laughs> làhàbẹ́yìn ẹ̀yin ìmáàmù ẹ̀ máa ké tàbá tí yàdá lórí ìrun o àwọn èèyàn rò pé wọ́n ti àti sí gbọ́ pé ìmáàmù ń ṣépèlé wa ẹ̀yin kí ń ṣépèlé o àbú làábì fún rẹ̀ ṣépè fún o nígbò dísáàgù èpè torí náà ẹja máa ké lẹ́kọ̀ọ́ kankan bá a mọ́ àwọn èèyàn la báyà bá gbọ́ tí ìmáàmù kan bá mẹ́nu létà gbá tí àdá nísìnyí wọ́n fẹ́ẹ́ tú kálẹ̀ yìí yá àtàlà wa ṣe ìmáàmù ẹnìkan ṣe ìmáàmù o súra kan lòun náà bí kúlúwà lọ́wọ́ bí náà tẹ́ná súra lòun náà tá a gbọ́dọ̀ má máa tà á àmọ́ ẹ̀kọ́ ńláńlá bẹ̀ ni pé ta ni wọ́n ń wà lépè nù tàbá ti yàdá bó lọ́jọ́ sá nẹ́bí ẹ̀gbọ́n bàbá nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́run wa pín wọn déédéé fifty fifty percent àwọn méjì ń bẹ nù ọlọ́run yọ́nú sí wọn nù kẹ́ àwọn méjì ń bẹ nù ìyà àbú làábì àtàbú tọ́líbì kí ni ìyàtọ̀ wọn in terms of bí wọ́n ṣe rí relationship wọn sáà nẹ́bí kò sí yàtọ̀ bákan náà wọ́n rí sáà nẹ́bí sọ̀rọ̀ àmẹ́rẹ̀ bákan náà wọ́n rí ọ̀nkù sáà nẹ́bí gbogbo wọn wọ́n ti ń kankan náà níyàtọ̀ wọn ọ̀rọ̀ àwọn àgbàlagbà ní sọ kí wọ́n dákun oorun ní sinta wí kí ni ìyàtọ̀ wọn ìyàtọ̀ wọn náà ni pé àwọn méjì tí wọ́n di rọ̀bíyà lọ́wọ́ àánú yìí wọn ò wò ó pé ọmọ inú wa ni lọ́lọ́run fi sílẹ̀ nù wọn ò wò ó pa ti dàgbà yà wá ti à ó ti kọjá bàbá mi ó sì máa sọ lẹ́nu yà táwọn yìí ti kọjá ẹ fáwọn ọmọdé. ọlọ́nkọ́ sànù wa nílẹ̀ yorùbá yìí àti nàìjíríà lápapọ̀ ẹ ẹ báwọn ọmọ sọ̀rọ̀ dé ìyá mi náà wí bẹ́ẹ̀ ìyá mi ọ̀ra ìjáàbù fáwọn ọmọ ẹ ẹ wá pé ìyá ti ń kọ́ à wọn gbọ́dọ̀ mọ àwọn ìtàwọn tí ń lò yìí ní èé ṣe kò sígbà tí mọ̀nà dé téèyàn ò ní gbà ó tẹni ọlọ́mọba fẹ́ lò ní tó ṣèyàtọ̀ láàrin hamza al-abbas radiyallahu anhuma àti abu talib àti abu lahabi kò ju báwọn lọ àwọn kan dúró lórí kébi àwa dàgbà dé yìí kò sí mi mà bá ń bá bọ̀ iná la máa bá lọ àwọn làbú àwọn làbú kódà àbú tọ́líbi dìsáàbù kọ́lọ́hún ó fún ní special yè bọ́bá jọmọ àlìjánná irú tó ṣe fún anabi kò sí ọ̀nkù rẹ̀ tó ṣe fún ní dáadáa ó ṣe dáadáa fún anabi púpọ̀ gba anabi ò ní bàbá mọ́ bàbá bàbá rẹ̀ gbàtọ́ bàbá bàbá náà tún lọ Abu Tọ́líbì lọ gbàtọ́ ó sì dúró ń do pé ẹni ọba ló ń ju mọ́ ọmọ àbúrò mi yìí á gbé náà wojú ara wa kọ́dà bó wọn tẹ̀lé ìgbésí ayé dàbò Tọ́líbì gbé ni wọ́n ní ànábì náà wá gbìyànjú ọ wà lórí bẹ́ẹ̀dì lórí àárẹ̀ àárẹ̀ kú ànábì ńlọ sọ fún pé bàbá kọ́dà bẹ́ẹ̀ bá lè kírun mọ́ bẹ́ẹ̀ bá dé yìí bẹ́ẹ̀ gbà ẹ sápẹ́ la ilaha illallah muhammadun rasul èyí ò ti tó mi kí n fi ṣègbà yín lọ́dọ̀ lọ. kí ni ọjà bu tọ́ lébi òwì wọn ni bàbá wo ẹ̀gbẹ́ ìtàn tó lákọọ́lẹ̀ ni o ọ fẹ́ràn ànábì púpọ̀ sallallahu alaihi yóò wò báyìí pé Muhammad ṣe ń tọ́ fẹ́nu tọ́ba fẹ́ wí lọ́tún wá wọ ẹ̀gbẹ́ àwọn àbújá yìí ń bẹ̀mẹ̀ àwọn àbúlá yìí ń bẹ̀mẹ̀ wọ́n dúró tí ìyàndéyìn wọ kòtò yìí ọ wà lórí ààrẹ wọn tó lọ jòkó tì lọ́rùn gbogbo wọn tó bá nírò àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ náà wọ́gbọ́n dé ìyá wọn o bàbá mi náà fẹ́ gbọ́ntọ́mọ rẹ̀ ń wí àwọn ọ̀rẹ́ rẹ̀ nígbà ránranwo ni wọ́n máa tẹ̀lé ọmọ inú rẹ̀ wọn kó bọ ọ bí wọn ti kó bá àbú tọ́líbi ìtàtọ́ lápọ̀ọ́lẹ̀ ni wọ́n ní bá àbú tọ́líbi bá wojú ànábì báyìí ṣé ń tọ́ fẹ́nu ọmọ ń wojú báyìí tó bá láwọn àwọn àbújá lè sọ gbà á ah, bal ala millati Abdul Muttalib ah, ǹjí bàbá rẹ̀ ṣe tẹ́ kú yín kí wọ́n náà ṣe o má da ọmọ yóò tún wà ànábì yóò tún ṣé ń tọ́ fẹ́nu repeatedly tó bá tún wo àwọn eléyìí àwọn ó tún sọ pé ah kí ni ìran ọ̀rọ̀ o balẹ̀ alábẹ́lẹ̀ gbẹ̀gbẹ̀ bàbàbà yín ṣe lẹ́sẹ̀ o kò gbọ́dọ̀ bàjẹ́ lórí yín o. ẹbí gbọ́ ọ̀rọ̀ ń ní àwọn èèyàn ń sọ nílùú ju àyè náà kò gbọ́dọ̀ bàjẹ́ lórí yín o. حتى كان آخر ما قال على ملة عبد المطلب ń gbé yẹ̀wò síra wọn ṣé kò wọ́n wò yìí yìí àbẹ́yìí táwọn àbújá lè ń kun rẹ̀ sí òun létí pọ̀tẹ́ yìí tó wí kẹ́yìn tẹ́mi fi bọ́ ni pé bẹ́ẹ̀ ti yóò náà ni lórí tàwọn bàbá náà la wà lẹ́mi bá bọ́ ntọ́sọ́ ọ̀dọ́mọ náà dákun ẹ̀yin àgbàlagbà ẹ̀yin bàbá ẹ̀yin yàwá ẹsẹ̀ wa lóore àwa náà gbọ́dọ̀ lóore ròyìn o ìní ọlọ́mùbá ní kí ìmọ̀nà ọba bó ti lè kọ́ dàgbà tó má kọ́ ò má jòjú ó ti ọ̀ ò. àṣìlá ọlọ́run fàpẹẹrẹ dáadáa lélẹ̀ lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ní wá ń bí iná bàbá kan ṣaláìsí ní kò tí ì pẹ́ rárá àti yóò ti bẹ́ẹ̀ tọ́dún mẹ́wàá náà ara àwọn tí ìlú mọ̀ ní ni bàbá náà bàbá kọ́lá ní màṣáwọn wọn bá ń dàpọ̀ àwọn jọ́nálìstì nàìjíríà wájú làwọn yìí wá he was the chairman of the editorial board of Vanguard newspaper ẹni chairman of the editorial board of Vanguard. bàbá yìí náà ti lo àwọn ìgbésí ayé kan lọ pẹ̀lú àgbà ni wọ́n gba súnà tà nẹ́bí sọ̀lọ́ sọ̀lọ́ ní àmẹ́lẹ́ ìtẹ́lẹ̀ ní kí là ń dààmú ara wa kì í sí tẹ́lẹ̀ pẹ̀lú àgbàlagbà wọn wá kọ́ mọ́sálásí ilé wọn wọn gba àwọn ọmọ wọn láàyè ẹ̀sọ̀ yà yín di sẹ́ńtà súnà ẹ̀ máa ṣe lọ bàbá yìí náà jókòó tì wọ́n kọ́dà mọ́ lọ lọ́dún kan bàbá yìí láwọn làwọn ò hòsì mi sínú ilé àwọn ẹgbẹ̀ ní sùn lágége lágége ọmọ bàbá yìí ló ní tv tí wọ́n ń pè ní súnà lágége Mansuru ọmọ tí bàbá yìí bí ara ṣẹ́ tí bàbá yìí ọmọ jẹ lálùkìyàmẹ́ mala Mansuru yìí náà ni wọ́n sọ fún mi recently ní January ìtọlọ yìí mo tún wà nílé bàbá àwọn tí mo lọ ṣe wá sí mbẹ. ara ń tó lòun rí lọ́dọ̀ dájú pé a ah, ọlọ́run kan fi ọ̀nà mọ bàbá yìí wọ́n sì wọ́n bí alukóran ó dókòó lówó fi sílímì káfàtà wọn ò wọn ò sẹ́ kankan kù wọ́n kó nú ẹ̀ yẹn bí làwọn wá kí. <laughs> ó ní ara tó wá jọ òun lójú ní january tí ọ̀pẹ yìí lọ sọ fún mi ó ní bàbá náà láwọn aláàfáà kan délé <laughs> kọ́lá àwọn náà máa wá ṣe wá sí bàbá náà ó sì lọ sí wọn nígbà tí bàbá tún wá ṣe súnà wọn ò já lẹ́yìn bàbá náà bàbá náà ń gbilẹ̀ bàbá náà ní fún wọn láyé kí wọn náà wí tiwọn àwọn náà máa wá ńgbọ̀ wá yá sí ọlọ́run ní kíní kí yóò yé bàbá dáadáa àwọn wa àwọn bàbá yìí wà ń bẹ kan mọ̀sùrù làwọn wa kéde pé ẹ dákun o ẹ gbontí èèyàn bá máa wí níbi wá sí ń bí o kọ́ máa lẹ́rìí o ká máa gbọ́ pé ọlọ́run ni ó wí o ànábì ni ó wí o àwọn amú ẹ̀dáǹpù kan wá pé. bàbá inú àwọn bàbá wọn pé irú àwọn nẹ́fílà tẹ́ ẹ máa yá máa yàn wọn àbí irú àwọn kankan wọn tí ọba ti sẹ́ẹ̀rì rẹ̀ nínú Kùránì àti súnà àníjẹ máa wí má ní yàní o dádì ìhun náà sì jókòó wọn ní bàbá yìí wá kọjú sí dádì wọn pé ọgbọ́n jí mọ̀ ní wàá dín wí wàlá onídádì ìhun sì ní bó ti rí náà tí ẹ bá ní ẹ̀rí ntí ẹ ń wí fún wa láti jọ yìí ẹ má wàá wí yàn àyìnbá bọ́mọ ohun ti wí náà lèmi náà wí sí ilé yẹn máa ti ju ọ̀rọ̀ mànà sí òfin ní kìí ṣe lárú ilẹ̀ lárúbá nìkan láti máa pa ara rẹ̀ pẹ̀rẹ̀ àpẹẹrẹ ń bẹ nígínní ilẹ̀ yorùbá yìí náà bàbá tó gbajúmọ̀ ni ọlọ́mọṣáṣá lẹ́kùn kẹrẹ fún wa torí náà application la ikroha fìdí sáwà wo àwa mùsùlùmí in particular ẹ̀yin òbí wa ẹ̀yin àgbàlagbà kọ́ńtà bá yá na rúṣùdú mìnàlùbá gbogbo àtọ́lọ̀ ń bá ní kí má nà ó tó hàn sí yín ẹ̀gbá wọ́n dàgbà ọgbọ́dọ̀ pé èèyàn ọmọ ṣètò ọlọ́run ọgbọ́dọ̀ pé ọmọ rìn náà súnà tànẹ́bí o sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sì ń bá a ti ń wí fẹ́yìn yìí à ń wí fún àwọn akẹgbẹ́ wa àwọn àbúrò wa àbáwọn ẹ̀gbọ́n wa náà ẹ̀yin náà ẹgbọ́rọ̀ sànàbì lẹ́nu ẹgbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ud'u ila sabili rabbika bil hikma wal maw'izati al hasana wajadilhum billati hiya ahsan ẹ̀kẹ́ àwọn èèyàn pẹ̀lú hikma ẹ má fi jàǹdùkú pè àwọn èèyàn ẹ má fi àṣà àtàìlójútì ẹ má má fi ṣe wá sí o ìlànà tànàbì kọ́ yẹn o ànábì náà kápá kọ́ máa lọ lẹ àwọn àbútọ́ líbi kọ́ lẹ wọn ó tún wáá jòkó tì ní bàbá yìí lóun ọgbà ànábì òkú lọ́dọ̀ àgbà tẹ̀mí bọ́ sallallahu alaihi wasallam. bí ẹnìkan bá ya asa kọ́dà bọ́ bá já àfa that is his own problem èèyàn lè já asa kó sì jẹ́ kí ni kọjá àfa èyí wọn ò pé kí gbogbo owó di asa káwa pé bẹ́ẹ̀ yẹn bá àwọn súnà wọn lójútì rárá o àwọn súnà lójútì tó rà nẹ́bí lójútì sallallahu alaihi wasallam ojútì ò pé yẹn ọmọ sòdodo gbogbo àtàbà máa ṣe wáàsí fáwọn bàbá náà àwọn ìyá náà ẹfẹ kọ́ ṣe wáàsí o ẹfi arabi balẹ̀ ìtẹríba ẹfi ṣe wáàsí o bọ́lọ̀ ti fẹ́ nu o àti pàrọ̀ wá sáwọn náà káwọn náà wá gbà àtàwọn àtàwọn ọlọ́njà papọ̀ sórí rẹ o níyà ayé àti ní alìkèyàmà. application rẹ̀ sí àwọn tí èsè mùsùlùmí ń kọ́ alukurani ń bá gbogbo ẹ̀dá sọ̀rọ̀ ni ẹ̀yin náà gbọ́ ẹ̀yin tẹ́ èsè mùsùlùmí la ikraha fid din ẹ̀sìn mi especially nàìjíríà yìí wọ́n ń wáṣẹ́ wọ́n ń gbẹ̀sìn lọ́wọ́ wọn. wọ́n ń wo oúnjẹ tí wọ́n jẹ ẹ̀kọ́ gba kínní kan sínú ayé yín náà tó ká tó fún yín lóúnjẹ ẹ̀yin náà sinmi ẹ̀ kọ́dà kò sínú ẹ̀sìn kìíní náà gbogbo ẹ̀ láti ń rí ọ̀tẹ̀ ọ̀ṣẹ̀ wa púpọ̀ nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ̀ ń gbọ́ pé. Pe Eh, kìnnì kan Richard Solomon mùsùlùmí wọn bí wọn o ibi pa kàwé àwọn kan dúró wọn kọ́lé ìwé kalẹ̀ wọn wá ní ọkọ̀ málìjánná wá ná bọ́ba fẹ́ kàwé níyà la ikraha fi ddin kílẹ̀ ń túláàsì àwọn èèyàn sí àwọn tí ó wà guilty of this too. ní Nàìjíríà táwa mọ̀ yìí kì í ṣe mùsùlùmí o èsì mùsùlùmí ní ń jẹ́ èèyàn ń pa sẹ́sìn àwọn kan ni. a ti rí ara àwọn jama masalasi ń bì tó sọ ìtàn ara rẹ̀ fún mi òun ni the best student ní department wọn statistics lórí ìdì àkànní dákọ yunifásitì ọ̀hún dé àmọ́ kọ́ọ̀sì tó rí ìdì wọn. Oni ní wọ́n pè wọ́n ní pé àwọn fẹ́ retain rẹ you are very sound product àwọn tó dáa ni ọ́ as our best student àmọ́ kọ́kọ́ renounce Islam náà bẹ́ẹ̀ ni Nàìjíríà ẹni ọba ní òrí bẹ́ẹ̀ á wà sókọ yunifásitì ọ̀hún ẹni wọn náà sì ń bẹ láyé ngbàdá wa ń wá sẹ́ẹ̀kì wá sẹ́ẹ̀kì ní the best student ẹ̀yin náà ẹ̀sìnmi ẹ̀sìnmi ẹ̀ o ẹ̀sìnmi rẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ká làáfíà wá ń lu o ẹ̀yin ẹ̀yin lẹ wà guilty of that. ní nàìjíríà kan yìí náà ní yunifásitì tíjọba láńsẹ́ǹsì ti yan ọ̀pẹ́rẹ́tì mọ̀jọ́rọ́ ọmọ tí wọ́n lé kò ní yunifásitì nítorí pé ní mùsùlùmí lòun òun ò lè wọ chọ́ọ̀chì wọ́n níbẹ̀ yẹn bá kéèyàn bá kàwé yàn yín o ọ̀ ṣèṣìn o wọ́n ní sè ń bẹ ní admission letter rẹ ọ̀ka dáadáa ni o wọ́n lé ọmọ náà gbé at two hundred or three hundred level. kọ́lá kò bá òfin ìlú wa mu kò bófin mu ọgbà ẹ̀yin òbí kẹ́yìn náà òfin mọ ẹ̀tọ́ yẹn jẹ́ ń wí fún yín constitution nàìjíríà ń tó wí ni pé títsà kan gbọ́dọ̀ kọ́ ọmọ rẹ ní ẹ̀sìn tó yàtọ̀ fẹ́sìn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ is a constitutional provision. gbogbo iléèwé téèyàn bá lè dálẹ̀ ntuntun dùn yẹn ní pọ́pọ́lọpọ̀ àwọn iléèwé yà wọ́n ti tó ń gbowó ni èyí tí mo ní wọ́n lé ọmọ yìí náà private university ni o tí wọ́n tó ń gbowó. <laughs> ẹ jẹ́ ká láàfin ọ̀jọba ń lu yìí o nítorí kùránì ni ake bẹ́yìn náà nù àti ké ẹ̀mọ́gídìí wa lakọ́ ké bẹ́yìn náà la ikraha fìdí ẹ̀yin náà ẹ̀ má jẹ mùsùlùmí ń pa ń wáṣẹ́ ọ̀rẹ́ ọ wà lọ́sídùú ọ̀gàdúrẹ́tì ẹ fẹ́ rìtẹ́nì rẹ̀ yunifásitì ọ fẹ́ kàwé ẹjọ́ firi láti ṣẹ̀sìn bàbá àtìyá rẹ̀ nítòfin nàìjíríà gan wí nìyẹn. àwọn examples pọ̀ o a commissioner ní state wa ń Kwara yìí èmi rẹ̀ tuntun jọra wa lójú kèésì àwọn tí ń bẹ ń jọba nísìnyí o ó ti pẹ́ díẹ̀ apàdé ní program kan gba wa ṣe tán tá à ń kíra ń sọ bẹ́ẹ̀ ẹ̀yà afá ẹ̀wẹ̀ kẹ́ níṣẹ́ iṣẹ́ níṣẹ́ tẹ́sí tọ́pọ̀ o ah, mo níṣẹ́ wo lẹ́tún fẹ́ gbé fún wa ìwọ ṣe commissioner ń gbà ní dá community tó hẹ́ẹ̀dì kẹ́ mọ́ mọ́ àmọ́ bóyá láti rí mi mo ní sẹ́ wo ọ̀dà akọ skul yẹn fún mi ní Kwara State ń bì secondary school tọmọ bá wà lọ́tẹ́ẹ̀lì ń bẹ́ ọba àjọmọ ìmáàmù ọlọ́jọ́ jì lọ́jọ́ sùn kọmíṣánná wa ń sọ fún mi àfa apá wà láṣìṣẹ́ mo léwu lẹ́yìn ṣe ìdí mo lé mi rẹ̀ tuntun jọra lójú mo ní ẹ̀ẹ́n àfa ni kí ọ dá sí yín o ẹ̀yin tẹ́ wà ń jọba kí lẹ́yìn ṣe ebe yìí náà mọ̀ pé yìí ń ta kò fin nàìjíríà ẹ̀yin láṣẹ lọ́wọ́ àwọ̀ láṣẹ báwa bá wí ni wọn gbà kí láṣẹ. àbínú sọ̀rọ̀ àwọn àjọ náà àti padà tó dọ̀rẹ́ o ní kwara tètè ń bì kọ́dà ìtí ń kọ́ sọ fún mi pọ́ mọ̀ ń wà ń bẹ̀ yìí àwọn pẹ́rẹ́ǹtì mi wà kí alẹ́sì di bẹ́ẹ̀ dò ní wọ́n máa wọn ọmọ wọn lọ yunifásitì tí wọ́n sọ fún yín pé kò sí ọ̀run yàn yín o yes àwọn universities kan bẹ wò lè kírun nù kámpọ́ọ̀sì wọn ọmọ wa wà ń bẹ èho semester <laughs> yọ wà ń bẹ èho session nígbà tó bá wá dojú ẹ̀ náà àgbà wa mẹ́bi tó ti kà àgbákò yìí ọ̀ mẹ́bo ìwọ lọ wọ́ ọ lọ bẹ yí àgbákò o tún fowó rà most of them private universities private institutions ẹ̀yìn o tún sanwó. tí ó fi ba àlìkìyàmọ̀ ọmọ tó bí nínú jẹ́ èyí ṣe ń tọ́pamọ́ o àwọn tí èsì mùsùlùmí lọ́wọ́ more most guilty of this ní nàìjíríà kéjì àlàáfíà ọba àjọba nàìjíríà ẹ̀yin náà ẹ̀wà wọ́ rẹ̀ ẹ̀wà lọ́bì kan èyí tẹ́ ẹ ṣe lánàá kọ̀sáyé ẹ̀ mọ́ gbogbo àwọn bàbá àgbàlagbà tó lọ iléèwé tí richard rasidi di richard. Richard baba mínísítà kan nàìjíríà nù níjọhún mínísítà ní first republic mínísítà ní second republic baba yẹn confess pé mùsùlùmí wọn bí towards the end of his life pèpà akàwé akàwé àwọn àwọn tí ó fún wa ń wé ní ọmọ àlìjáná wa ní ọmọ aláìra rẹ wa kátó lè gbé ayé fún ọ ọlọmọdé àwọ ta ọ̀run ká yọra yé o àmọ́ bí challenge yẹn bá wà sixty years ago seventy years ago forty years ago kò sí mọ́ nísìnyí àbíwọ́tọ́ bá wọ́ ọmọ rẹ lọ́bẹ̀ o. gbogbo àtà ń wí yìí I can say of Ìlọrin tí mo mọ̀ dáadáa kò sí a single Muslim nursery and primary school nílọrin in the beginning of eighties a single one kò sí àwọn tó sì lówó tí wọn náà fẹ́ gbé alájú wọn fẹ́ mọ́ ọmọ lọ nọ́sírà primary ibi tí wọ́n mú wa lọ náà nù kò rí bẹ́ẹ̀ má lónìí o gbàdí òsì nọ́sírì ní sẹ́kọ́ndìrì ọ̀wá <laughs> gbàdí òsì sẹ́kọ́ndìrì ní yunifásitì ọ̀wá gbogbo ẹ̀ ló ti wà nísìn sándàdì lẹ́sìn máa pariwo mọ́wàá sándàdì jọ bàlìkìámà àwọn ọmọ rẹ jẹ́ sándàdì ń bẹ nílé ẹ̀kọ́ mùsùlùmí náà bọba débì kan tó rí pé sándàdì wọn lò lọ́gùnmí kò síjà ń bẹ ọ̀sán mọ̀kéyàn ọ̀sán rẹ̀ débi pé kò sí standard kò sí standard ibi tí wọ́n ti gba àlàyéra ní standard wa ọlọ́run ó bí ọ o táwọn ọmọ rẹ bá yá olúwo bí ọ o la ikraha fìdí qad tabayyana rushdu minal ghayy ẹ̀jẹ̀ rántí just two weeks ago ni mo gbọ́ tàn kan lẹ́rìí tá à ń sọ yìí náà àmọ́ mo wá ní alihamudulilayi tọ́lọ̀ nírú ọ̀sẹ̀lẹ̀ sí bàbá wa tó ṣẹlẹ̀ sí i bàbá wa kẹlẹ́dẹ́ ọlọ́mọsàbà yáàfin wọn kọ́ kẹ́ wọn kọ́ sàlékún kẹ́ wọn àwọn ni wọn nílé kéwù tó tóbi jù lẹ́dẹ́ tí ọba jẹ́ gbogbo ọ̀sùn pẹ̀lú àmọ́ lẹ́dẹ́ ilé ké wọn náà ló gbajúmọ̀ ló tóbi jù alimadu kọ̀sọ́mẹ́dẹ́yàn ilé kéwù bàbá sọ̀lá sọ́mọ́bẹ̀ ọ̀gbọ́dọ̀ mọ́mọ́bẹ̀ bàbá jọ́mẹ́dẹ́ alimadu islami àbí the islamic institute wọ́n ní bàbá yìí sọ ìtàn ìgbésí ayé wọn èmi ti máa ń wọ́ndà pé nù àwọn àgbàlagbà àfa tó tún mọ̀wé ara àwọn bàbá wa àfa àgbà wọ́n sì mọ̀wé àti wọn ọba mọ̀jù báwọn lọ wọ́n ní tó lé àwọn kó lé ìwé táwọn òbí àwọn bí lọ yọ àwọn wọn láti káwọn ò change okọ àwọn kó ń sàláwù kí ni wọ́n ní ọmọ jẹ́ wọ́n ní àìsíkì àwọn wa ní ìǹsíkì. <laughs> nǹkan bàbá di wínu pé wọ́n ní tọ́ba fẹ́ máa ka ìwé lọ́yàn yín o ó change okọ̀ rẹ̀ ó change okọ̀ rẹ̀ àti wá ní òun àwọn máa jẹ́ wọ́n ní àìsí á bàbá làwọn ò síkì ò síkì mo ní alhamdulilayi dọ́lọ̀ ní wọn kò lè tani ọba dárú lé kéwú lálábà wọn kàní but it's very it's very unfortunate àwọn kan ti lo pa àwọn lajú àwọn làwọn kọ́ kàwé wọ́n ti sàbúrú yẹn jìnnà sàbùrù náà púpọ̀ púpọ̀ à bàbá wa pọfẹsọ náà ìdí yé bẹ́ẹ̀ mọ̀ wọ́n bàbá náà ìdí the first báyà wọn ni the first professor of Islamic studies ní gbogbo Nàìjíríà àbí at least nílẹ̀ ní southern Nàìjíríà bàbá dáadáa wọ́n ti àwọn sì ń bẹ́ o àwọn kọjá rí wọn pẹ́ fúnra wọn ni wọ́n sọ eléyìí fún mi pé àwọn tún ní àmì rú àwọn ọmọ mùsùlùmí nílé ìwé táwọn ti kàwé ní secondary school wọ́n dákọ̀ ilé ìwé òun fún mi àti ìlú náà àyè òkò wọn wọ́n tún wá pé káwọn wá gba kínní kan sínú ayé tàwọn náà àwọn táwọn jó lórí àwọn ọmọ mùsùlùmí à ìwọ́n bá lẹ́nu àwọn ọjọ́ wọn lójú <laughs> ni wọ́n fi pa àwọn tí táwọn ìráyè jáde nílé ìwé òun wọ́n ti ṣe aburú yẹn tó pọ̀ àmọ́ wọ́n mo wá ní àwọn oní yẹn má lónìí o àmọ́ àwọn kan lọ ọlọ́run tilẹ̀kùn aburú àwọn kan lọ kanlẹ̀kùn gbé ẹ̀sì fáwọn ọmọ máa lọ bí tí o ti ní kírun for a whole year àbí for a whole semester ọmọ tó ti bàlágà ọmọ yunifásitì ọwọ́ á ní wọn ọmọ la bó ni ó ti máa la. yẹ kéèyàn ọmọ ti ń ṣe o yẹ kéèyàn ọmọ ti ń ṣe o ẹ̀bẹ̀ gbọ́tàn ọmọ kan bí ọdún mẹ́rin mẹ́ta sẹ́yìn tí gbogbo ìwé ìròyìn gbé ọwọ́ aṣẹ́ lọ ibì kan kọ́ pírẹsẹ́ǹtì application rẹ̀ nkankan wọ́n sì rí pọ́ qualify ńgbọ́ di pé a èyí ṣe ó kọ́ owó ní muslim ní ẹni ó ní mùsùlùmí rà á wọ́n bá pàwé rẹ̀ dé fún kò síṣẹ́ fún ruyin yà ẹ máa wò gbọ́ ọlọ́run ọlọ́run fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni construction company tí wọ́n ń kọ́lé ńláńlá lọ́wọ́ ni i think about twenty story building lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ọmọ yẹn fi ìbànújẹ́ ọ̀pá fáìlì rẹ̀ gbẹ̀gbàbíà ọbọ̀ọ́lẹ̀ kò ń bẹ́ẹ̀ kò tí ì rìn bóyá bíi five hundred meters síbẹ̀ ilé yẹn ti dà wó. ẹni tí ń kọ́lé yẹn náà wà ń bẹ̀ òun náà bá lọ inú wo dùn pé ẹ̀mí kan sọnù o wàláì àwọn ìdùnnú pé ẹnìkan kú o gbogbo èèyàn alábí ó sórí rẹ o àmọ́ olúwa ní kíkiní yẹn kó kó kó kó go viral bẹ́ẹ̀ ìgbé a ah, ọmọ yìí ni wọ́n ń kó ni wọ́n ń kẹjọ ní rò pé yé àsọlọ ni òde wọn fún òun sẹ ọjà dètàn bẹ́ẹ̀ kò sí rìn jìnnà rárá kí ló farú yẹun bọ́bá ikpọ́ ma tí wọ́n padà wádìí ẹ̀yìn ìwó mo kí n kó oríire wọn lọ́mọ ìwó ni bọ́bá ikpọ́ ma àwọn ìlú kan tí àwọn náà ka ẹ̀sìn kan kún ni yọ sọ fún wọn níjà èyí wọn àbómi èyí tẹ bá ní àṣẹ náà ni ṣẹṣẹ ọ̀sà yọ ntọ́pọ̀lọpọ̀ mùsùlùmí mùsùlùmí dà lónìí nù ṣẹṣẹ ọ̀sà yọ yọ gbé ìsìlámù kalẹ̀ yányányì bọ́bá ṣe bẹ́ẹ̀ o lùsì o ọlọ́mọdé a lùsì àmẹ́yìn tí ẹ̀ ń provoke àwọn èèyàn náà ẹ̀sìn yẹn alukurani ni awi fún yín pé la ikraha fìdí òfin orílẹ̀-èdè nàìjíríà náà ni a sọ fún yín pé la ikraha fìdí ẹ má tu láti àwọn èèyàn gba ẹ̀sìn tí yín o qad tabayyana rushdu min al-ghayy faman yakfur bit-taghut wa yu'min billah faqad istamsaka bil-'urwati al-wuthqa ẹ olùwalẹ́ni tọ́lọ́mbá wa ní kọ́gbọ́kọ́gbà ọkẹ́ yìí ti gbogbo èṣù àti gbogbo ntọ́lọ́run ọ̀fẹ́ táwọn èèyàn ń sìn lẹ́yìn ọlọ́run ti ń jẹ́ tọ̀gútù nù gbogbo ẹni ọba pa àwọn wọ̀nyẹn tì tọ́wọ́ agbájúmọ́ lọ́run nìkan wà yóò mẹ́ni bẹ̀là fakọ̀dé sàmsàkà bẹ̀là ọ̀rọ̀ wákìlì wọ́sùkọ̀ òun lọ gbá okùn tó lè mú okùn tí kìíní láwọn fèsọ́ màláha kì já o okùn tọ́lọ́run kì já o ìyẹn ni ó dìrọ̀ mọ́ o gbogbo okùn yókù òfúùtù fẹ́ẹ́ tẹ̀ ní yọ padà já o yọ jalaye yọ jalali kìyàmọ o ọ padà ródodo o àmọ́ ẹni ọba gbá òkun tọlọ́hún mú tọ́ gbọ́ lọ́hún gbọ́ tọ́ pa gbogbo nǹkan mi àwọn tọ́lọ̀ ń dá tí wọ́n ń sìn tọ́ wọ́n ń sìn ẹni ọ̀dá gbogbo wa òní jẹ́ mú mi ní òdodo faqad istamsaka bil urwatil wusqa olùwàní a ká congratulate rẹ̀ níbẹ̀ ìwọ lọ gbá òkun tó yí mú láǹfẹ̀ẹ́ sọ́ọ́mẹ́ okùn tí kì í já wallahu sami'un alim olúwa tí ń bá wa sọ̀rọ̀ yìí ọba tó gbọ́ tó mà ní o ọlọ́mọṣà sàmànà wa hada wallahu alam wa sallallahu wa sallim wa barika ala muhammad wa alihi wa sahbihi ajma'in ọjọ́ ti lọ àní lè gbà béèrè inṣàlá lọ́la tafsiru náà tún wà ọlọ́run jáde lọ. bàbá mo challenge yín fún kinní kan jò ní nsọ fún gbogbo àwọn èèyàn ẹ wá já àwọn èèyàn náà mọ béèyàn bá ti kírun níbì kan tọ́wá dé mọ́sálásí tọ́wá bá táwọn ṣẹ̀ṣẹ̀ ń kí jàmá àyè lọ jókòó lẹ́yìn o àmọ́ wá wo àwọn tí ń kírun o àbí ká máa bá ń ké kúránì àbíkọ́ bá mú bẹ́ẹ̀ o ọjọ́ ìwọ̀n ọwọ́ àdàníyàn nàfílà anabi sallallahu alayhi wa sallam wọn là anabi ń kírun jọ kan ní masalasi rẹ̀ àbínà masalasi anabi kọ́ ti ṣẹlẹ̀ masjidul khayr ní masalasi ti ń bẹ ní Mina ní ṣẹlẹ̀ yìí ti ṣẹlẹ̀ wọn nígbà anabi kírun tán ọwọ́ akọjú sẹ́yìn bí kì í máa ṣe ẹgbẹ́ yìí máa bẹ́ẹ̀ bá sálámù ẹ̀ máa kọjú sí àwọn èèyàn ànábì wa yí ẹ̀yìn padà ọkọ ojú sí wọn ọwọ àárí pé àwọn kan jòkó ní <laughs> àwọn kan dá jòkó ní wọn bí ìgbà tí àwọn èso níhun ọkùnrin sì ni wọn ò lé pa àwọn ò níhun irú ọ̀rọ̀ ràn wọn tí ọmọ mùsùlùmí náà yọ ọmọ pé òun ò níhun ọmọ ọkùnrin òun ò níhun ọlọmọdé yẹn sórí ibú à rí àwọn méjèèjì wọn jòkó ní ẹ wá kí n ti jẹ bó lọ jẹ ẹ̀ ṣe mùsùlùmí ni wọ́n ní mùsùlùmí làwọn kí ló dé tá à ń kírun tẹ̀yìn lọ dájòkó a wọ́n ní rárá o kọ̀dùsọ̀ lẹ́yìn náà fèrè hàlìdà àti kírun o àwa ti kírun nílé tiwa ká tó wá ibi yìí o sẹ̀mọ̀ pé wọ́n ní ẹ́skíwùsì ká kọ̀rẹ́kì wọn lókun ànábì wa kọ̀rẹ́kì wọn sallallahu alaihi bó bá rí bẹ́ẹ̀ idha sallaytuma fi rihalikuma bọ́bá dijọ́ mi tẹ́ ti kírun bì kan tẹ́ wá bá àwọn èèyàn tí ń kírun jàmá mọ́sálásí ẹ̀ jọ ìwọ̀n ni o wọ́tàkùnù lakum nàfìlà èyí tẹ́yìn wá ń kírun olúwọ́ kọ́ kalẹ̀ fún yín pé ẹ̀yàn nàfìlà torí náà kẹ́yìn náà jẹ́ béèrè dáhùn tòní ọlọ́run fún bàbá tó jẹ́ ìrántí ọlọ́run fún yín ládàá rẹ̀ هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه وإياكم